وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليس في أسباب ولا الله أترى إكرام عن الله ولي أجل كلما كل الله محمد صلى الله عليه وآله وسلم أبدالله وبارك سبيره أبدالله ثم من القرآن الكريم سورة النحل آية الذكر هنا آية 94 أما تزواج ní àyà nàìjíríàtì ìṣàlùbà ọ̀gá àyà. Abẹ́ aláṣùhánà wọ̀n ní àyà kọmíṣẹ̀ ti wá ní àgbọ̀yìn ọ̀rọ̀ rẹ̀ náà. Lánàá, akẹ́kọ̀ọ́ nínú ọ̀pọ̀lọ́rì kẹrẹ àlàyé èyí tó ṣe àdéhùn tí a bá ọlọ́pọ̀ ọba ṣe kápẹ́ àdéhùn tí a bá ànájúwa Muhammad sallallahu alaihi wasallam tá a bá ṣe kápẹ́ àdéhùn àdéhùn tí a bá ara torí pé níbi pípẹ́ àdéhùn wípé ìmáàlì wípé mímọ ọlọ́run ọ̀gbẹ̀gbẹ̀ abẹ́rẹ́ wọn bá ti máa ń wò sáárá àdéhùn sí abọ́lọ́run ṣe wípé ọlọ́run sọ̀rọ̀ àdéhùn sí agbára wa ní láàrin ẹ̀yà ẹ̀yà wípé ẹ̀yà ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run rẹ̀ pàdé sí ya àmọ́ ọ̀rọ̀ mẹ́rin pẹ̀lú òkú ọlọ́run àyà àdéhùn àti èsì tí máa ń fi àìwé àdéhùn jáde onáàlàpọ̀ lórí ìtàn. lábẹ́ ilé ìlú ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọ̀gá àdá ó wá pẹ́ orí ìpapọ̀ ọmọ ènìyàn yóò jàǹbá àdéhùn látara àǹfààní kan tó fẹ́ yóò tó dúró na ẹ̀ka ìgbẹ́lẹ̀ ọ̀rọ̀. Àṣàlàyé pé sábàbí ìlú nítorí òkùnfà áyà ó náà ní àwọn ọmọ tí wọ́n gba ìyá lọ́dọ̀ àtàkùn sọ̀tọ̀ máa wáyé. Àmọ́ wọ́n ti bá lẹ́yìn ilé àbẹ̀wò ìgbà tí wọ́n wá wo àwọn tí ń bẹ pẹ̀lú àdéhùn sọ́lọ́lá àdéhùn sẹ́lá wọ́n yí pé àwọn tí ò lówó lọ́wọ́ ni wọ́n kọ́ yìí àwọn tí wọ́n yí ṣe àwọn èèyàn kààrin kààrin nínú ìlú ni wọ́n wà pẹ̀lú àdéhùn sọ́lọ́lá àwọn àwọn àwọn ènìyàn táwọn sílẹ̀ yìí àwọn tó máa rí àǹfààní kan àti ìlọ́dọ̀ wọn olówó ń bẹ nínú wọn ọlọ́run ń bẹ nínú wọn ojú ìyá ó bẹ nínú wọn wọ́n wá ń bẹ ní àdéhùn ọ̀bẹ ìpàdé nítorí àǹfààní ayé nítorí àǹfààní tí wọ́n ń bẹ ìdí nìkan jẹ́ pé àyà tó tẹ̀lé èyí tá a tó lánàá ọlọ́run fẹ́ tó yé wa pé gbogbo tí a bá rí pàtàkì ní pàtàkì láyé ìlú ó ní pàtàkì tó ti bẹ̀rẹ̀ ìjọba bó ti wọlé kí nǹkan náà yọ wá lórí tó láyé ìlú èyí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó ti bẹ̀rẹ̀ àgbọ̀dọ̀ tó ní ọ̀rọ̀ ayé àbí yóò lè lò ayé àdéhùn nínú ìjọ jẹ́ pé ààyà sí ààtúnlé nìyí ọlọ́run jẹ́ ká mọ̀ ọ́n pé ètò ìpàdé kalẹ̀ fún wa lọ́dún mọ́ ọlọ́run láyé rí àti níjọ́ kọjá ìyá ha ó ju tá a fẹ́ lọ́dọ̀ àwọn aláìsàn àpọ̀lọ́. àwọn ìlànà nílẹ̀ ṣe ọ̀rọ̀ rọ̀ yìí. بسم الله الرحمن الرحيم ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تشتروا بآيات الله ثمنا قليلا إنما عند الله واضح لكم إن كنتم تعلمون أبرز مع القرآن pẹ̀lú fífi ọlọ́run ọba ṣàkọ́kọ́ abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó kàwò aláyé ọba tó ṣe pé òjò ẹni tó bá ní ibi ẹ̀lẹ́ kan ní òkú tó bá ní òkúta ẹ̀yà ámà abẹ́ ọlọ́run ó kàwá fún ẹni tó kẹ̀lú lọ́nà ọlọ́run ọba ni wọ́n láta ṣáàrù bí a lè lá ìbámu náà قليلا ولا تشتروا بعهد الله ثمنا Ọlọ́wọ́ bá ní àdéhùn ẹ̀bábọ́ lọ́wọ́ ṣe ẹgbẹ́ ti kó lọ́wọ́ ní lọ́wọ́ nítorí ìkànkékèrè láyé ẹmọ́ pa àdéhùn tẹ̀bọ́ lọ́wọ́ ṣe ẹmọ́ ta lọ́pọ̀. Àdéhùn ta bọ́ lọ́wọ́ ṣe náà ìgbò náà máa yìí. Àdéhùn ta bọ́ bá ní ó náà ní gbá máa tẹ̀ láṣẹ rẹ̀ á ní apá tó bá pa wá láṣẹ kámọ̀ wá torí tayé ọlọ́wọ́n bá sì gbé ayé pẹ̀lú ibi tí ọjọ́ òkú mọ́ ń tí ò ní ìlérí bó ti wọ̀n ẹ̀kọ́ máa ọlọ́sẹ̀ mọ́ torí tí ò ní ìlérí kẹwàá gbàgbé tó ní ìlérí tó sì lè ṣẹ́kù lọ́dọ̀ ọjọ́ ọlọ́run ọlọ́wọ̀n wá látọ̀ ṣàrò ìlà àdínlá ìdámaná kọlílá ọlọ́wọ̀n bá ní ẹmọ́ta àdéhùn èyí jẹ bọ́lọ́wọ́n bá ṣe ẹmọ́ta lówó lọ́wọ́ kí ni túnmọ̀ èyí àfáwọ̀ àlàáfíì ìtùkẹ̀sí nínú tẹ̀sírí wọn wọ́n wàlá ẹ̀ṣẹ́rù àìlá ìsámanan kọ̀lílá àìlá tàdáhù alìsìmáni ìlà àrùn àyàfi dúnìyà wà zìnàtàhà wọ́n ní ẹ má fi yòdòdò ayé àti adùn ayé ẹ má fi rọ́pò ìmọ̀ ìgbàgbọ́jẹ́ nínú ọlọ́run nítorí tẹ fẹ́ dà nítorí tẹ fẹ́ ní ẹgbà pàtàkì àmà nítorí tẹ fẹ́ kó jọ láyé ẹgbà ìgbàgbọ́ sọlọ́wọ́n bá tó ga yín àwọn àfáàní ìtumọ̀ yìí pé ẹ má ta ìgbàgbọ́ yìí àdéhùn tẹ bọ́lọ̀ yìí ẹ má ta ló ń kí ni owó pọ̀ ọlọ́run gbogbo ayé àti ìtẹ́jú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní ó mọ́ ìjí ò ní ilé lérí ìjí ò yàtà fún ànábọ̀ ọmọdọ́dọ́ mọ́ ọ̀hún àyè ọ̀sẹ̀ ànábì ní ilé ayé kẹrẹ́lì ìbáṣepẹ́lẹ̀ ayé wọn òdì wọn ìyẹ́ ẹ̀fọn níwájú ọ̀dọ́ ẹ̀wọ̀n ilé ẹ̀fọn tó ti kéré tó káláyé tẹ̀ tó bá wọn níwájú ọlọ́run lápá kàkà kí èsì wájú ọlọ́run tọ́ba lọ wọ òyìnbí wọn yẹ ẹ̀pọ̀n ni kẹfẹ́rí kan ọlọ́run ló ń ta yìí ṣùgbọ́n yà yóò ṣe ìtumọ̀ lọ́dọ̀ ẹlòmíì lè má ṣe tọ́lọ́ nǹkan ọlọ́run àpò láyé ẹlòmíì ajáde wọn ta ní kò ṣe tọ́lọ́ ọlọ́run kò mọ̀rọ̀ ní ayé ọlọ́run kò nítorí pé ní ayé òun ò ní ìtumọ̀ níwájú ọ̀nà lójú ogun ẹni tí ó anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ní ilé ayé fẹ́ẹ́ rí ọlọ́wọ́ wa yóò fi dúnìyà mọ̀nyìnbó lẹ́yìn wọ́n mọ̀ ní ayé ọlọ́run yóò fún ẹni tọ́lọ̀ ń ṣe sí ọlọ́run àwọn ọmọ láyé pé ló ń ṣe kò ní kọ́lọ́ mọ́ fún ayé ìyá ẹwà lọ́dún Suleiman àlejò sọ̀rọ̀ ẹwà wọn ní náà nínú àwọn ẹni ọlọ́run wọ́n ti ṣe gbọ́ ọlọ́run ọlọ́run tó kọ ayé òkú ìwà bàbá ti fún wọ ọlọ́run ẹni tí òun ṣe sọ ọlọ́run rárá tí òun wọ ọlọ́run kódà tí túrí ọlọ́run fín ọlọ́run àti pàyè ìtumọ̀ rẹ̀ náà ti wípé ilé ayé òun kò túmọ̀ sí pé mo láyé bọ́lọ̀ wá sí i mọ̀mẹ́. bọ́ ọ bá ti lọ́lọ́ bọ́lọ́ bá mú ayé sí wọn ó fi náà wúrẹ́ yìí. bọ́ ọ ti ti lọ́lọ́ bọ́lọ́ bá hánà ìlú ayé fún ọ ó tẹ́lọ̀ ó fi náà ìyẹn ti máa jẹ lọ́wọ́ kọ́mọ mọ́ lọ́wọ́ kọ́lọ́ wá ayé òṣùmọ̀ tó kọ́lọ́ rẹ̀ ànábì ní wàlá wàlá àti àmọ́ o làyò ìmán ìlà ṣùgbọ́n ìmán kéèyàn onígbàgbọ́ ọdún ọlọ́run kéèyàn máa ṣe ọlọ́run kéèyàn máa kírun kéèyàn máa gba àwẹ̀ kéèyàn máa dúró níbi tọ́lọ̀ bá ti kéèyàn ó dúró ìbí ọlọ́pàá ti ní kéèyàn ó máa dúró kéèyàn ó sì máa kú bẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ bá ti lé ìlú ìdí nìyí tó fi lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ ta ó gbé ní mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ ayé ọwọ́ ajé ká mọ̀ wípé owó pọ́ òǹlàyé lẹ́gbẹ̀ẹ́ ní mẹ́rin bàrú òǹlàyé lẹ́gbẹ̀ẹ́ àgbéyà àmọ́ ọ̀sán tí ń bẹ láyé yòlòlò ló ń bẹ kárí o pé òun mọ̀ ẹ̀rí gbọ́dọ̀ bí ọmọ sọ wípé ẹ̀rẹ́ ayé náà gbé náà yóò tó kù ẹ̀sìn náà ṣe náà lè owó yẹn wá pẹ̀lú pọ̀ pẹ̀lú ojú rí nígbà nígbà. Ǹjẹ́ sì ń sọ ó lé nítorí pé owó ṣe kò sí ìmáàlì nígbà àdìrí jẹ́ onígbàgbọ́ ó náà nípa agbáńtáàrí àgbàgbọ́. Ọlọ́run bá tún pa kéèkì wa ọlọ́wọ́ bá ní wà láta ṣáró bí i àìlá ìdámẹ́nà nǹkan nílá ọlọ́wọ́ bá ní ẹ mọ́ta àdéhùn pẹ̀bọ́lọ́ ṣe ẹ mọ́ta lówó mọ́ ìtumọ̀ inú ó náà ni wípé ẹ mọ́tò ti pẹ̀bẹ́ láyé kẹtàmá sábẹ́ pẹ̀bọ́lọ́ wọn nítorí pé àtàyé àtàkìyàmà ọwọ́ ọlọ́run náà ló wà bọ́bá wọ ọyọ ọlọ́run akọ ayé sí a sì tún fi tọ́ lọ́wọ́ àfihàn lọ́wọ́ àbí ọlọ́run ọba àtòrè káyé àtìtàkìyàmà ọlọ́run mẹ́ta pàdánù méjèèjì orí ayé tó ní ìrìn sẹ́kù wa láti lè fi wá orí ọyọ mẹ́ta orí ayé ní tí yóò jẹ́ sábà táàbí kọlu ọlọ́run ọlọ́run bá ní wa ní ẹ̀dá ti máa ya mú lọ́rọ́ bá ní àti ní àti ní àtàrà ọlọ́run bá ní ó ń bẹ nínú àwọn èèyàn gbogbo àdúrà wọn kò ní sí ọlọ́run ayé ayé ayé ayé gbogbo ìwà àjẹ àjẹ àjẹ ni wọ́n máa tọrọ wọn ò ní rántí tọrọ àlùyá náà. Sábà tó yẹ káyà. ومن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وما لهم في الآخرة ولا قال وما لهم في الآخرة من خلاق ṣùgbọ́n bá di àṣìyámà wọn ní pin dáadáa kan níwájú ọlọ́ ayé tí wọ́n ń fẹ́ ọ̀ àti kú wọn. àwọn kan nínú àwọn èèyàn ọlọ́run ọba ní wà nínú ó tó ń bẹ nínú àwọn èèyàn. ó bẹ nínú àwọn èèyàn àdúrà dáadáa láyé ọlọ́pẹ̀lú ti wà. Bọ́bá tuntun jọ wọ́n àìkìyàmà dáadáa tàìkìyàmà náà pẹ́jọlé ọwà. Ó sì máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ́ dákùn mẹ́jẹ àwọn náà. Àdó àwọn amòrì gẹ́gẹ́ bí irin wọ́n tún wá máa bẹ̀rù ọ̀rọ̀ dákú gbogbo bọ́ọ̀rọ̀ owó kàṣẹ jẹ́ dákú mọ́jà wọlé àná àdúrà ti kò ní níbi yẹn ṣùgbọ́n wọn tí ó mọ lọ ayé yìí kó dẹ̀ lè lọ sọ wípé àyíkáyé ìtajà bó ṣe fẹ́ náà owó ṣébí àwọn olórí olùṣẹ́ náà àwọn náà gbajúmọ̀ jù láyé táwọn bá ju àwọn náà táwọn yọ wọlé nínú náà yẹn bá wa jẹ́ bíi. ṣùgbọ́n tí wọ́n bá mọ ọlọ́run ẹ̀rú mọ̀ bá yóò mọ̀ wípé gbogbo dáadáa táyé pátá kò jẹ́ kankan lẹ́gbẹ̀ẹ́ tán àmọ́ àgbọ̀dọ̀ wa sọ pé à ń fẹ́ dáadáa sọ káwá máa fẹ́ lọ pé kó jẹ wáyà láyé rárá arákùnrin kan ààrẹ ṣe ààrẹ pọ̀ wọ́n lábẹ́ wa mọ̀ àwọn ọ̀dọ́ ànábì wa lọ sí owó ànábì wa bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó tí ló ṣe é tó tó báyìí nínú àdéhùn yẹn wọ́n ní arákùnrin náà ó sì yọ́tá lórí bẹ́ẹ̀ yóò bá jẹ lókù ọlọ́mọba rẹ̀ wá ẹlòmíín kẹ ó sì balẹ̀ bá rẹ̀ bá dé ẹ wà ní lórí bẹ́ẹ̀ orí nǹkan lẹ́sìn tọ́ba ti àtọ̀gbọ́ra báyìí ẹ̀mọ̀ tó yẹ ti pẹ̀lú pé orí nìkan lẹ́sùn mọ̀ pé ìyá ń bẹ̀rẹ̀ níbi tó lè ra mọ́ bẹ́ẹ̀ tẹ̀lé abẹ́lẹ́wọ̀n ọ̀pọ̀ àtàlá ọlọ́pàá máa ti wà. ọwọ́ adọ́dọ̀ arákùnrin náà alábìwá ń gbé ló ṣe ìyàwó rẹ̀ ṣe àdúrà kan wà níwájú. ní máa sọ kó lè rí láti àmà anábìrin kò bá máa sọ bẹ́ẹ̀ kò bá máa sọ pé ọba náà bí dúnìá àgbàna ọba náà bí dúnìá àgbàna dáhùn ọba náà àtìná bí dúnìá àgbàna Ètò ẹ̀kọ́ bá sọ náà ń dọ́rọ̀ bá náà àti náà fi dúnyá àtànà. Kọ́fẹ́ lọ́wọ́ bá dáadáa tayé. Ó ti tún bẹ̀ lọ kọ́lọ̀ mọ́ jẹun bí i àkókàtọ̀ wọn àìkè ààbà. Lọ́pàá yìí òní ọdún ńlá ó kẹwàá láyé tọ́bá tó ti àìyà bá òní ọlọ́wọ́ bá dá ó tún kẹwàá ìjíkó wá bá ti ń fẹ́ ìgbóṣọ ọlọ́dọọlọ ẹlòmí yìí máa ń tó gbé ìrọ̀lọ́ lóòrùn ní ṣàlàyé kó lè láti náà ọlọ́dọọlọ ìyàwó wàá jọ lórí pé ìyá àdìyàn náà kò ní ilé ìwọ lálàkà ìwọ olójẹjẹ ìjọba olójẹjẹ olólọ́lọ́ lọ́mọ́ta àbọ̀bà lọ́lọ́ àràmù ní mọ́kà ọ̀dà sẹ́yìn gbogbo alùpùpù ayé pátá àwọn alọ́wọ́ bá ti àwọn àmùsí olùmọ̀ní àrùn ọmọ ìgbìyànjú ومن الذين Ọlọ́pọ̀ta ni ta ló ń pe nǹkan agun ayé léèwọ̀ àti nǹkan yòdòdòdò ayé ta ló ń pe léèwọ̀ sí ọ̀pọ̀ yìí bá ti rí ẹ̀sẹ̀ yóò. Ọlọ́pọ̀ta ni gbogbo ẹ̀ pátá torí ẹ̀yìn mùnlẹ̀ ní orílẹ̀-èdè. dáadáa ní pátá olùpẹ̀tà bá wo ẹ̀sìn wa ẹ̀sìn wa kù náà dáadáa yé mùsùlùmí ní ó tó báyìí ẹ̀sìn wa tako ìyàwó mẹ́ta ọmọ mẹ́jọ nínú yàrá kan ìyẹn pẹ̀lú ẹ̀sìn wa ló pèpè sí ká kó ẹ̀sìn mọ́ ara wàá ti dárúkọ ọ̀la ọ̀hún wá ní ìṣe ẹ̀sìn wa ló ní àwọn ẹbí nílé ìyá nílé bàbá ẹkún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹni tí ó rí àìpè náà bóun bá ti ní òṣèlú àwọn aláìsí ẹ̀nàwọ́ sí wọn ẹyọ zàká ẹ̀dìdọ́rẹ̀ àánú ọ̀rọ̀ hajj lọ́wọ́lọ́wọ́ sí lẹ́jọba lọ hajj tẹ́sílọ̀ tẹ́sílọ̀ náírà ẹ̀rí pẹ́sí ọ̀lọ́ hajj yóò lù lù kí ìbájú ló wọ́n ràn lọ́wọ́ tẹ́kùn wò sára rẹ̀ ní bá ń dàjọ́ ó ní ọdún tó ń dáwọ́ ṣùgbọ́n síbẹ̀ òṣìṣẹ́ èrò tó máa pọ̀ ní ìgbésẹ̀ ọmọ wa lọ ẹlẹ́gbẹ̀ta ah, bó ti á ti tẹ́sí lórí táwọn èrò ti lọ láì ìrọ̀ ní ìjọba yìí òǹkà ń èrò tó pọ̀ ní òǹkà ń ẹ̀sìn wa ẹ̀sìn tí ọlọ́wọ́n bá torí wa dá ìgbádùn ayé mi láti lè fi ṣe ọlọ́run sí àmọ́ gbogbo ìgbà tí oore ayé tó bá ti jẹ́ sábà ti ti kọlu ọlọ́run ọlọ́run ti yàtọ̀ náà kò sí. ọlọ́run bá fi sọ pé àwọn tí wọ́n kọ́ ọlọ́run ọba gbọ́ in táwọn máa ń sọ ní pé rọ́bánà ájínà fi dúnyà àtànà rọ́bánà ájínà fi dúnyà wọ́n máa ń bẹ lọ pẹ̀lú ọlọ́run dáadáa táyé láàfin lè jẹ́ ọlọ́run ọba jẹ́ fún wa dáadáa lápàdé lálùkì àmà ní àlàlìyànjá ọlọ́run tí fún wa dákùnláwá ìyànà àdúwà nínú àdúwà yàtọ̀ ìmọ̀ ìlọ́pọ̀lọpọ̀ ọ̀gbẹ̀ni àti àtàlá wọ́n fi àpẹẹrẹ ìhàtàlá wọ́n fi nàárà ẹ máa wà àwọn bàbá wa tó bá ń gbàdúrà wọ́n lè rọ́bà náà rọ́bà náà pọ̀ lọ́wọ́ àlùkò náà wọ́n tó bá sọ pé ẹ̀sìn rọ́bà náà parí ẹ̀ rọ́bà náà tí wọ́n kà ó ní ọ̀gá náà tí náà fi ojú ní àmàlà wọ́n ti rí àwọn ọ̀gá ti rà náà wọ́n ti rà náà. Àdẹ́bí máa ń ṣe àjọ àjẹ púpọ̀. Bá a ṣe wá sọ wípé, yòtòyòtò ayé ọlọ́ọ̀dá nítorí tiwa kò wá ní sálùbáríkà ń bẹ́ẹ̀ tí ò bá jẹ́ iṣẹ́ ìṣe lọ́lọ́wọ́ bí gbogbo ìròyìn ayé ti lóyè tá a bá wá yọ ọlọ́wọ́ bá kúrò lẹ́kùn nínú ọlọ́wọ́ bá fi ọ̀dọ́ wa láta ṣàrò ìrà àdìlá ìdámọ́lá kọlílá. Wọ́n láta ṣàrò ìrà àdìlá ìdámọ́lá. قليلا ọlọ́run ọba ní àdéhùn èyí bẹ bọ́lọ́run ọba ṣe ẹmọ́ta lówó pọ̀ nítorí àdùn ayé ìnáwó ìdánlọ́ ìwọ́ ìrọ̀lẹ́kùn ìrùkùn tó Ọlọ́run ọba ní ìdámá ìdámá ìwọ̀n ọ̀yẹ́rò ìlànà ọlọ́run ọba pa lẹ́sẹ̀ lọ́dọ̀ ìdí ẹ̀ ó lo orin fún yí púpọ̀ ju ayé àti ju bẹ́ẹ̀ Ìnàmá ìdàlá ìwà khairun lakum. Ìnàmá ìdàlá ìwà khairun lakum. Dájúdájú ìtọ́lọ́wọ́ bá pa lékè kalẹ̀ fún yí níláàdá lẹ́sàn lálìjọ́ náà khairun lakum. Ìyẹ́ Bọ́bá ti pẹ́ mọ̀ ní tó bá yẹ ní ẹmọ̀ pé ní bẹ lọ́dọ̀ ọ̀yọ̀ olùgbò láyé. Àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam, àdẹ́bù ní tó bá ti pẹ́ lọ́dọ̀ ẹni tó ń gbádùn láyé tó ti ń pé láti ìlẹ̀ ayé rẹ̀ báyìí ìgbádùn ni kó ló wá lu ẹ̀rú kúkú bá ìgbádùn ayé mi tó fi kú. Wọ́n kọ̀ọ̀kan wá mú láì wọ́n sọ ọ̀nà láàrin ìṣẹ́jú àyà òní ẹ̀yọ́ta. Tábà wá mú jáde tí ò ṣe tọ́nà. Bàbá mi tó bá ti lórí ìṣẹ́jú ọmọ ní ìṣẹ́jú Gbogbo ìgbádùn ayé rẹ̀ láàrin ìṣẹ́jú àyà èyí sẹ́kàn. Wọ́n kà fi ní ná ọyẹ̀ sí lọ ayé ayé ìdílé tó mọ sí mẹ́fà lórí owó òyìnbó mẹ́fà ọlọ́mọdé àwọn ọ̀dá ọmọ ẹ̀rọ gbàgbé kó gbàgbé ayé bẹ́ẹ̀ sì ni ẹni tó fi gbogbo ẹ̀yìn ayé jìyà láyé tó jáde láyé tó ti lọ ọlọ́wọ́ ọlọ́wọ́ ti lọ sí inú àgbẹ̀ náà láàrin ẹ̀sìn ọ̀dá ni ẹ wá bí léèrè tó mọ lọ́pẹ̀ jìyà tó kù mọ̀ sí فلو قبل إنما عند الله خير لكم إنما عند الله خير لكم dájúdájú bọ́lọ̀wọ́ bá ti pa léde kalẹ̀ fún yí láti jẹ́nà àtàkùn orin tó bẹ̀ bẹ̀ báyé ìrọ̀lẹ́kùn ó lóore fún yí gbogbo ìbẹ̀ láyé lọ bó bá lè ṣiṣẹ́ ẹ̀ ẹnu pé bẹ́ẹ̀ ló bá ti ẹ̀mọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ káfí orí táyé káfí orí ìyáàmà ẹja mú nǹkan méjì láàbù lè mọ̀ wípé gbogbo ti jẹ́ orí láyé orí ní o orí ní o torí pọ́lọ̀ kọjá àtànà lọ́wọ́ra àmọ́ bẹ́ẹ̀ bá gbé lẹ́gbẹ̀ẹ́ orí ìtàlùkìyáàmà kò jà mọ́ nǹkan ẹnu gbé láyé yìí gbogbo ta kójọ nínú gbogbo ìgbádùn ayé pátá bí o bá fi wálẹ̀ àwa ló fi lè èyí pátá fún ẹ ẹni tó rí ọ lákòjọ láti lọ gbogbo ọdún lójú tó káàkiri dáa lójú tó lé tó dáa lójú tó bẹ́ẹ̀ tó dáa kò sí ọmọdé ní ẹ̀rí lọ kò sí ti tí ó fẹ́ ṣe láyé ẹjọ́ máa bá lọ bẹ́ẹ̀ ìgbà tó bá ń wọ títí rẹ̀ tó ń dàábọ̀ tó wọ títí tó ń dàábọ̀ tó ń wọ fẹ́ máa súnmọ́ èyí náà ti pọ̀ tẹ́lẹ̀ bá ti wọ títí rẹ̀ nǹkan bá ti máa tó bá ti wọ títí rẹ̀ wọ́n máa sọ fún pé olóògùn tó gbọ́dọ̀ máa jẹun kíkìlá kọ́mọdé òwúrọ̀ como wọ kọ́mọdé ara máa wọ ẹyin àkójọ ìfẹ́ èyí náà kọ́mọdé ìta ilé tó kọ́ ọ́fíìsì ẹ̀yìn olùkọ́ sọ̀rọ̀ lórí como kọ́mọdé ìta ẹwà ọdún wàhálà tó ṣe ọdún méjì tó ṣe ten from twenty years sí gbogbo ta ní pa wá gbádùn ẹ̀ yányányá pẹ̀lú sáàkì ẹ̀ tọ́ba ti yá ọ níbẹ̀ ẹlòmíì ti jẹ kọ́wọ́ ló tó ẹni tí fẹ́ láyé lórí ìlú pọ́jú mélòó ló kù ló fi àbùkù láyé nìyẹn àgàlàyé fún wa òní pẹ́ńtẹ́ńtì orílẹ̀-èdè ẹni tó bá mọ sọ̀rọ̀ bá ti dá kiri nígbà tó jẹ́ pẹ́sidẹ́ntì kọ́lọ́kọ́ máa ní fún àyàtà yóò sì mọ òmìnira bí ìṣèlú báyìí tọwọ́ lọ sójà tó fẹ́ báyìí ẹ mọ òun mọ èèyàn ló dà báyìí. nǹkan kan ò ṣe é ṣùgbọ́n ogbó bẹ́ẹ̀ bá tún wá rí báyìí tó jẹ láàtọ̀ tó kò ní jẹ ní àbókù láàdúró lòdì àbí lọ́pọ̀ ló mọ jẹ́ ní òjú pẹ̀lú ẹ̀ àmọ́ látara ti dé ara owó mọ nílẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀kẹ́ ó máa papò ẹni tí ọkọ làkùn yóò máa kọ bàbú díẹ̀ díẹ̀ àdìlé ìdéwù bí ìdílé òní fẹ́ ṣe é ṣe máa olúkun òní yóò lè rìn dáadáa mọ́ ó ṣe òṣìṣẹ́ ẹ̀ ọlọ́pùtù wà náà pọ̀. Gbogbo bá kàn náà tó kó yọ bó bá náà sùúrù sí olùbádìí. Ilé ìgbẹ́ nínú tó kó yọ ẹ́ ó máa fọgbọ́n lórí tó bá ní kó máa lóbo tó lò tẹ́lẹ̀ kò ní gbádùn oúnjẹ rẹ yóò máa níwọ̀n kò ká kó dà pẹ̀lú ẹlòmíì ìbẹ̀rù ọlọ́run kọ́ ló fi pọ̀ sí ilẹ̀ lọ́wọ́ ìdíkọ́bẹ̀rù ọlọ́run lẹ́wọ̀ nígbà lọ́pọ̀ ọ̀nà gbogbo sí ẹ̀rẹ́ kú ọlá yìí pọ̀ ẹjẹ́ tí yóò pẹ́ bá tẹ̀lé ìlú ọlọ́run náà àní ẹgbẹ́ òun kankan òun òun yọ bàbá ká mú yọ ọmọ òwú láì yọ ọmọ òwú òwú tó lẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ká mọ̀ wípé ìgbádùn ayé ìgbádùn ni àmọ́ kò jẹ́ kankan lẹ́gbẹ̀ẹ́ ìgbádùn àgbérámà èyí tó lábára kan gbogbo bá a ṣe wá lù ọ̀hún tó á padà wá sílẹ̀ ilé tó kọ́ tó yọ ọ́ lórí gbogbo òkú ọmọ tó ń lò pé pé wọ́n nìkan ni bó bá ti lọ tán àdánwò tó kọ́ ṣẹlẹ̀ sí àwọn ọmọ tó ń kó láti rẹ̀ tọkùnrin pé ẹ̀dá náà tó pa á fi òwe ọmọ tó ti pé special made wọ́n kọ̀sọ̀máìsì ẹ̀ wọ́n ní àwọn ọ̀rọ̀ àdọ́gbé àwọn ti kọ̀sọ̀máìsì ọkọ̀ yìí kò sí ó ti yí ní ìgbésẹ̀ láìka kò wọ́n lè ṣe é pin báwọn tó lè jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí bá bá rò ti dáadáa á máa pé tọ́lọ̀ wọn bá sọ òun lórí ìlànà عند الله خير وخير لكم إنما عند الله وخير لكم Oore tí ń bẹ nínú àjò ayé, ó náà ní káàkiri tọ́lọ. Káàkiri fún ẹni ṣe, káàkiri jẹ́ ìwọ́n lọ, káàkiri lójú ọmọ lọ, káàkiri lọ, káàkiri lọ ààrẹ, káàkiri lọ ọmọra, káàkiri lọ dàká, káàkiri sí ọlọ́run ìwúlò ẹ̀dìyẹ ìyẹn ló lè fún tí ó rí lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn nǹkan yẹn dandan fúnra wọn kò ní túmọ̀ tí ọ̀pá fi yọ́ lẹ̀ òwúrì ọlọ́run bá sọ pé ìsinmi ìdá lọ ìwọ̀n ẹ̀yọ́ lọ́wọ́ ìsinmi ìdá lọ ìwọ̀n ẹ̀yọ́ lọ́wọ́ ọlọ́run bá jẹ́ kó yé wa wípé ìdí ń bẹ lọ́dọ̀ ọ̀dọ̀ olólórí ju fún wa ìbáṣepá àmọ́lẹ̀ táwa mọ̀ àmọ́ àdà àdà àdà àdà àdà kò yá ká ìjọlọ. bọ́mọ̀ ní ọba yìí ló kù tó bá wo ìpìlẹ̀ bóun ti ń bá bọ̀ ọ̀gá náà ọ̀yọ́ mọ́. قل ألا ليس الشفاء بيعه يوما وأخبره بما فعل المشركون أليس الشفاء بيعه يوما فأخبره بما فعل المشركون فأخبره بما فعل المشركون Èyí ò ti ká kúkọ́ wá torí kó tọ́ bá tẹ̀sí ọpọlọ ń kú àlẹ́bí ẹ̀sùn tó kù rẹ̀ gbà múra rẹ̀. Bí ọmọ ọdún sẹ́yìn ṣé mo ṣe rí? Olùkú, olùfẹ́, olùlọ, olùlọ, olùfẹ́. Èyí náà ní lórí wà. Ẹ̀rí pẹ́ lórí bẹ́ẹ̀ bá ìyá olú tó ń tó ń ní sàn ẹ̀tọ́ bá wá mọ̀ àyà àwọn àà nínú ìlúwà yìí kò fẹ́ sí ètò ìfẹ́ táyọ̀ wà fẹ́ báyìí kò ní wo gbogbo ní iṣẹ́ wà yẹn yóò lọ kájú ẹ̀ bẹ́ẹ̀ mi bá kù ẹ wà lọ ṣáájú ọmọ ènìyàn bẹ́ẹ̀ni bá kù ẹlòmí tó fẹ́ ohun bọ́ lọ ah, bẹ́ẹ̀ni bá sọ̀rọ̀ gbà gbogbo ẹ̀ ló máa gbọ́ ní wọ́n sọ̀rọ̀ lórí lórí àgbàdì bọ́lọ́pàá tó fẹ́ fi hàn ẹlòmí nítorí ìmọ̀ ọ̀wá tó lè máa bá sọ̀rọ̀ lọ abẹ́ bọ́mọ bá fi lè ọmọ náà ní àdúgbò yóò fi máa gbẹ̀sẹ̀ ìkọ̀ọ̀ta ẹ̀ mọ́ máa ń kí wá ní ilé òkú ìdí jáyé ní ẹwà bí ààrùn-ún-tẹ̀kọ́ ọlọ́wọ́ bá ní sọmá ń dàgbà wà mẹ́lò lámú ọlọ́wọ́ bá ní sí bẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ lólórí ẹ̀sán àlìdánná ìyẹn ló tó orí gbogbo yìí tó ayé lọ. ti pè ẹ lápàdẹ́. Ọlọ́run ọba ní púpọ̀ ìwẹ̀ tó bá fẹ́ ayé. Ẹ lọ ń pé máa ń ìyá ń Gbogbo ilẹ̀ ẹgbẹ́ ń lé láyé ìpátá bẹ̀ẹ̀ bá ṣe bọ́wọ̀ ní tẹ̀ owó lẹ́fẹ́ ní ẹ̀padà ní owó òkòkò àyà ipò lẹ́fẹ́ ní ẹ̀padà ní ipò ọ̀hún náà arìsìsì lẹ́fẹ́ ní ẹ̀padà ní arìsìsì ọ̀hún òkòkò àyà ọlọ́run bá ní gbogbo ẹ̀ ló padà náà. àmọ́ èyí ti ń bẹ lọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ tó ń pèsè fún yí òun nìkan ẹgbẹ̀dẹ́gbẹ̀ ara wọn tẹ́ tí ó tàn olùdó pàtàkì yìí ní àbí tí ò ní pẹ́ tán ọlọ́wọ́ bá ròyìn ayé ní ọkùnrin ó pè é àlàájílà ìdí ìpẹ́ tán yóò tètè bẹ̀rẹ̀ kò tó ní pẹ́ yóò fi tán bọ́lá ròyìn ayé ní من كان يريد العاجلة عجلنا له فيها من نشاء لمن نريد كان يريد العاجلة عجلنا له فيها من نشاء عجلنا له فيها من نشاء لمن نريد نعم وجعلنا له نعم من كان يريد العاجلة عجلنا له فيها من نشاء لمن يريد ولو ضعف بس العاجلة عجلنا له فيها ما نشاء لمن يريد tó ní pé òun kájú òun fẹ́yìn ní kájú áàtì wọn ní ti tí máa kájú ọ̀rọ̀ kì í tó wá ti gbogbo ẹni ń fẹ́ náà láti máa ń fún ẹni tó bá tó wà láti fún Ọlọ́run ti pàtó lẹ́gbẹ́ tó ń wá ní ẹ̀kùn wá kan ní iná yóò padà wò láti ìbẹ̀yẹ mọ̀ wípé ọlọ́wọ̀ ọ̀sọ́ pé ká mọ̀ wáyé ọ̀sọ́ bẹ́ẹ̀ àmọ́ ká wáyé ní wíwá pé a fẹ́ ìṣe irinṣẹ́ láti rí àṣìyá náà ṣùgbọ́n ní bá ń wáyé nítorí ayé gangan kò ní owó sí ayé ò rí gangan fúnra ẹ̀ka kò rí gangan ìrọ̀lú ṣéjì àmọ́ ẹni tó ráyé ó náà lẹni tó lo ayé yẹn láti lè súnmọ́ lọ tó lo ayé yẹn láti fi rí àlùkè àmà àdẹ́kọ̀ọ́ àpàtọ́ láàrin àdẹ́kọ̀ọ́ mọ̀nkánà ti ìyá àbò ẹni tó bá ti rí pé gbogbo ọkọ rẹ̀ pátá ayé ayé ayé ayé ayé gbogbo ọkọ anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi wíwọ ẹni bẹ́ẹ̀ fáwọn ọmọ àmà ọ̀rọ̀ rẹ̀ ò ní kó lọ ní ṣe ń léka ní ọmọ léka ní ṣe ń léka ní ọmọ léka ní ṣe kò ní jẹ́rẹ́ bákan náà wọ́n ní àdìyàn bá ọ̀rọ̀ òun ní àìlẹ́yìn bọ́jọ́ lọ́wọ́ lóhùn áàpì àìní wájú orí ráyé bẹ́ẹ̀ bá yẹ ìwà ẹ̀ ká olólò bọ́pọ̀ tó fi fún kàbàdà rẹ̀. wà láàkà sí ìlà àwọn kàtàkùn ọ̀rọ̀ bọ́dẹ̀ wá sí wàhálà tó láyé ọ̀hún náà òun ló ń ká bá kọ́ láyé òun náà bí ṣe ń sáré kọ́pọ̀ tí òṣìṣẹ́ ọlọ́run ṣe òun òṣìṣẹ́ bá wá ní òṣìṣẹ́ náà ní. wọ̀nkáàdì ti àkíyàn dá lè jẹ́ kí n. àmọ́ ẹni tó bá ti pé gbogbo orílẹ̀ sáré ṣe wàhálà àlìyáwọ̀ yẹn náà ní ó pàtàkì lẹ́yẹ. kódà ní ìta yóò fi ṣe ń sáré láyé gan àlìyáwọ̀ yẹn ló pàtàkì lẹ́yẹ. jáma àwọn ọmọ náà ń ọlọ́run ló ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tó ní kó ní dààmú àìsàn tó sọ ọmọ àtìyàwó tí wọ́n ti kọ́ ló wọ́n lọ́jọ́ ìpínlẹ̀ wá òdìdé ọlọ́run lára máa ti kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ máa jọra wọn àjọlọ́wọ́n bá tó máa ń lọ sàárà kó sì gbogbo wa bẹ́ẹ̀. bákan náà wọ̀nyá àlàwọ̀ ọ̀rọ̀ ìyá òkú kan nìyí ọ̀rọ̀ rẹ̀ nígbà ìyá rẹ̀ ló lájọ ọkàn ó ní o kò ní o lápàdé ọlọ́run fi ọ̀rọ̀ rẹ̀ nínú ọkàn rẹ̀ wàtà sí ìdúnnìyà wàhíà ọ̀rùnmà ibùdókọ́ wa jókòó sí ìdáhùn ènìyàn lé wọ́n ń sáré wọ́n ń ṣe wàhálà ibi tó bá kú ní lórí wàhálà ọlọ́run kò sì wá lẹ́yìn. Tí a bá mọ òwe tọ́lọ̀wọ́n bá pa fún wa nípa ayé, tá a bá mọ òwe táná ti pa fún wa nípa ayé àti pẹ̀lẹ́. Ìwọ̀n tó tọ́lọ̀wọ́n bá ti fún wa ń bẹ̀ káyà tètè mọ wá ìkìlámà orí rẹ̀ yẹn. Ṣùgbọ́n ti ní wá ayé nítorí ayé gangan olùdókòkàmì. Torí pé ayé gangan fúnra rẹ̀ irọ́ ni ayédájá fúnra ẹ̀ ìdàndà lásán ni lọ́lọ́wọ́n bá fi sọ wípé máa ń dàkú ya ń fà Ọlọ́wọ́n bá ní ìdí ń bẹ lọ́dọ̀ ìyẹn tó lé tó dì ní ta kò sí ọ́ ẹnu pé yóò padà sáhùn ẹ̀kùn ti bàjẹ́. Òbúdọ̀ pàtó lọ́dọ́ ẹ máa ní lẹ́nu wípé ọkọ̀ tuntun tí mo ra yìí tí ò lẹ́nu kankan tó nínú rẹ̀ nínú òun yìí táàbà fi rúùtù kan ẹlòmí náà rà lọ bí ò bá wá sí ẹni tó lójú ẹ̀ bó bá já ọ̀dà rẹ̀ ọ máa yí táàbà fi rí ọdún kan wó ṣèlú tó ti dáa jù lọ ipò ọba wá yá bó bá tó lójó lójú náà kò padà ní kúlò yóò padà bo lójó àwọn aláàbí tí wọ́n ń ta báàjì wọ́n padà kàkà àtàn lọ́kàn tẹ́lẹ̀ rẹ̀ bá kú gbọ́dọ̀ kú láyé ìlú àti ẹlòmíràn tó ń lu ọkọ̀ ọkọ̀ ní ìtumọ̀ nínú ìlú tọ́pọ̀ sí túmọ̀ ẹni yẹn padà ń bẹ̀rẹ̀ ẹni wájú ìtaari ọwọ́ afẹ́ ọkọ̀ púpọ̀ wọ́n ti yọ táyà táyà mọ́bẹ́ wọ́n wá gbé orí ojú ayọ̀ wá sọ ẹ ṣe àwọn ọgbẹ́ yìí àwọn adágún kò fẹ́ ọkọ̀ yìí àwọn ọmọdé kéré yẹn pẹ̀lú ọkọ̀ yẹn tó kọjá ọ̀tá gàdúrà yìí ta ọkọ̀ ọ̀tá yìí. lóòótọ́ sí ní ìgbà tọ́pọ̀ ẹ kọ́kọ́ dé ọkọ̀ ìlọ́sílò lọ́pọ̀ bẹ́ẹ̀ ní ìlú ẹni lórí ọkọ̀ ẹ̀ lápẹ́ ìgbà náà ṣùgbọ́n ọkọ̀ wà dà bá fún ìrìnà èyí ìgbé yá ọlọ́run bá fi nípa ẹni dákún ya ń fà ní. ẹ̀yìn dákún ya ń bá lọ́wọ́ bá olùtẹ ní ẹ̀pátá yóò padà ná ẹ̀yìn ó padà ná. Àmọ́ àdéhùn kọ́lọ̀wọ́ bá ṣe fún ní ẹkò ní tán. Pẹ́ẹ̀tẹ̀ bá kú pẹ̀lú jẹrẹ tẹ bá pàdé lọ́ọ̀lọ́ nínú sàárè ẹ gbádùn ìgbádùn òní tán ní kúmọ́ bẹ́ẹ̀ bá ti wà àlèdánà ìdùnnú ni kò sí tàbílẹ̀ mọ́ ìyẹn ni ó máa lọ béèrè kò sí béèrè láyé bàbá mi ní dàgbà dé ti pé wọ́n ń ta lóòrò báyìí bá àwọn ọmọ wa lọ sí ẹlọ àǹtí ṣé ẹ rántí tó bàbá wọlé nígbà tí wọ́n ká sọ wọlé ah, ọkàn tó ní bàbá òní dá wọlé òòrùn ti wọ̀ fún àlórí ìgbà láti fi ìpàdà. Mẹ́sàn-án wá gbọ́dọ̀ wọn ni wọ́n ṣáré wọlé àpapọ̀ kó tó lù bá ṣe kò ní wọ́yẹ̀. Ìbá yóò lọ di rẹ̀. Gbogbo dábàá tó ń bẹ̀ ọlọ́dún ká ló dáadáa ká fi ṣe lọ lọ. Àlẹ́bí tó kàn yóò mú ó náà lẹ́yìn tọ́lọ̀ bá fún ẹ̀sìn òkú tó wá bí ẹ̀yìn òkú yẹn ti tọ́ lọ́wọ́ ọlọ́mọ bá kó sí gbogbo wa lẹ́ ọlọ́mọ bá ní máa ń dákún yá ń fà. máa ń dákún yá fà tó wá bá Ọlọ́run ọba ní gbogbo ìtẹ́ ní ẹ̀pàká yóò padà gbọ́ ọ̀dọ́ ọlọ́run nìkan ni ó máa lọ gbé. ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون. Ọlọ́run ọba ní dájúdájú, á tẹ̀sán fún gbogbo ẹni tó bá ti sùúrù láyé ẹ̀sán dáadáa fún wọn yóò dá ìlú tí wọ́n ṣe lọ látara pé wọ́n ti sùúrù kò sí bàtà àpò dáadáa sùúrù bàbá ilé ayé ọwọ́ wa bá ti ayé láti sùúrù bàbá ilé ayé bọ́ọ̀ wá káfíṣùúrù bàbọ́ lọ torí pé gbogbo ìgbà pátápátá onísùúrù òní lọ láì mọ́kàn dáadáa níwájú ọlọ ọlọ́run ọba mi tó wọ́n lẹ́nu ẹni tí ẹ nà lẹ́bi ìdàgbọ́ba òwò àjùrọ̀ wọn. ẹni tí ẹ nà lẹ́bi ìdàgbọ́ba òwò àjùrọ̀ wọn. Ọlọ́run ọba ní dájúdájú á tẹ̀sán dáadáa púpọ̀ fáwọn tó bá ti sùúrù ilé ayé ó gba sùúrù ó gba farada ìgbà mẹ́rin bẹ́ẹ̀ bá ti fẹ́ tó alùpàtó bẹ́ẹ̀ bá ti fẹ́ jẹ́ alùpàjẹ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ dà alùpàjà bẹ́ẹ̀ ká ti sùúrù ká ti tọ́lọ́ kí yẹn má pọ̀ ní wa láti má ṣe lọ́lọ́ ìgbà mẹ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ dà èèyàn àgbà bẹ́ẹ̀ àtúntò bẹ́ẹ̀ lọ ìyàwó máa wò pé àtìlú báyìí. ìgbà mi ti bẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ tó ọlọ́run àtúkò tó bẹ́ẹ̀ kó tutù bẹ́ẹ̀ lọ òbùkátà tùkù kọ́ mọ́ba àyàlò mọ́rán. ọlọ́run ọba ní gbogbo ẹ tó bá ti fi sùúrù lo ayé tó fi sùúrù lo ipò ayé olùsùúrù pàdé ẹ̀ ọlọ́run ọlọ́run àwọn tó bá ti ṣe bẹ́ẹ̀. Ẹ̀san tó pọ̀, ó ń bẹ gbogbo àwọn tó bá lè fi sùúrù lórí ọ̀nà tọ́lọ̀ bá ti fara wọn kó wá kágbà fọ́ yọ àti ìṣòro ká mọ́ ò máa ní sáré tó ọlọ́wọ́ bá lọ irú àwọn tó bá lè fi sùúrù bẹ́ẹ̀ náà lọ pàdé ọlọ́wọ́ ọlọ́wọ́ ní ẹ̀sán tó lóore sùúrù tí wọ́n ti lẹ́yìn lọ ìwọ̀n ọlọ́wọ́ ó ti parí kíkalẹ̀ fún wọn ẹ wọ́n bọ́lá bá ti fi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ti láti pé ká mọ́ fi ìdí òní pẹ́ dáná. Kama fi rọ́pò yóò pè níwájú òun. Ìjì òní pa ẹsẹ̀ náà láyé, ìjì ó sẹ́kù ó kama ìyáàmà, ọlọ́run kò ti wá lọ́pàá àti jẹ́sà. Kámá fi ayé, kámá fi rọ́pò ọ̀run. Nínú ìwà wa, nínú ìṣe wa, nínú ìgbìyànjú wa, títọ́ ọlọ́run ẹja kọ̀ọ̀kan nínú ẹni wa ó náà ní wípé ká lọ mọ̀ wípé gbogbo ìgbọ́nà máa wá kádàrà kárí kó jọ láyé yìí náà níbi kóńtà náà ní ó kàn yìí ká ní ẹlẹ́ni rẹ̀ wọ́n ní oṣù tọ́lọ́ olóòtú ìṣe nítorí léwu ọba lọ omi lóṣù tọ́lọ́ ká lọ ní ẹlẹ́ni gbogbo ta ní ẹni tí kó tán ní ó padà kẹ́yìn ẹ̀ èyí ti pẹ lọ́dọ̀ ọlọ́run ní òní tán ẹnìkan ní wà ní lọ́dọ̀ kó tó kú mọ́ ọlọ́run bá sọ òun tó tó fún wa kò sì lẹ́ni tó lè sọ fún wa àbọ̀lọ náà alẹ́bí Sulaiman alẹ́bí sọlá tó sọlá pé kí èèyàn ó ní ọlá kò sì sí ẹni yìí tán nínú ẹ̀dá ọlọ́run ọlọ́ọ̀dá. Títí táyé òkèèrè ní jáyé mọ́ àdúrí ìjà ẹ̀mí kankan lọ́lá tí ó ti dàbí ìṣẹ̀lẹ̀ mẹ́rin. Alẹ́ ìgbàlá àgbọ̀mọ̀ ìsàlẹ̀ lórí pọ̀ bẹ́ẹ̀ lọ. Dékọ́lọ̀ kan bá kó ní ìdọ́lá láyá ń bà ní ṣe àhàdì. Ìgbà. Ọlá tó ṣe wípé táyé òkèèrè ní jáyé mọ́ ẹ̀mí قال قال رب أبني نعم عرب سليمان عليه الصلاة والسلام قال وقام ولم وأشرى سليمان جنوده عن سليمان جنوده من الجن والإنس Ànábì Sulaiman, Aléìsàlámi wa Sàlám, ìtọ́lọ̀ òṣìṣẹ́ lọ́jà kan lọ sí òkú. Àwọn ọmọ olùpọ̀ kò máyé wọ́n bá. Nínú àwọn ènìyàn ọmọ olùpọ̀ Sulaiman, ó lọ ọmọ. Nínú àwọn àìjàndú, àwọn ọmọ olùpọ̀ lọ. Nínú àwọn ẹyẹ, ẹ̀rẹ́ nínú ẹyẹ àwọn ọmọ Suleiman olóka níjọba àlọ́bí Suleiman ọwọ́ àjọkò níjọba ó ní kò fẹ́ máa bí agbára nǹkan ohun mi bó ṣe tó ọwọ́ àjọkò ọwọ́ àjọkò gbogbo nǹkan ohun tó ń bí pátá àtọ́mọ́ kan máa kò kọjá náà wọ̀ wọ́n láì fẹ́ máa wọ̀ ó jókòó láti àárọ̀ kù wọ́n wá ń tò lọ wọ́n ń tò lọ ẹṣin lọ àkúnmí lọ àlìjàndú lọ àwọn èèyàn tí wọ́n ń lọ bẹ́ẹ̀ ìgbà tó wá ya látàárọ̀ òun ti fẹ́ wọ̀ kò ní ìlànà ọ̀kan nínú àwọn ilé pẹ̀lú àdéhùn ìṣòro ìgbà tó bá fẹ́ ní kò ní ìlú àti kó tó òun ti máa lọ́kùnrin ọlọ́kùnrin pàtàkì lọ́kùnrin.

قال رب اغفري وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي Anábì Sulaiman Aleyhisalatu Wasalam, ìtọ́ wá ṣe níjọ́ láti lè lù sára ẹ̀sẹ̀ ló tẹ̀, ó wá ní látàárọ̀ gbogbo ẹni tó kọjá Oya, máa ní gbogbo wọn lórí ti padà gbogbo ẹ̀ wọ́n ti tẹ́yọ̀ ọkọ̀ àní gbogbo ẹ̀ wọ́n ti di òun ọdún wọn sí wọn lẹ́sẹ̀ àwọn àlọ́ òkú ọlọ́run Ọdé mọ́rílá mi ní àbá torúgbà lẹ́yìn mọ́rílá mi mọ́dàbẹ̀ ní pé mo fẹ́ fẹ́ra ìjọ lọ́lọ́. Kò lè rántí àsìkò tó yẹ kí n ọlọ́wọ́ bá mi. Ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ mi dáa, mo wá ń bẹ̀ bẹ́ẹ̀ tó lásìkò ló rẹ̀ fi yọ ẹ bá fi dá gbogbo àwọn ẹ̀sìn tó ti kọjá látàárọ̀ yẹn dá gbogbo wọn padà fún mi. bẹ́ẹ̀ bá ti ń dákọ̀ kan padà ẹ mọ ẹgbẹ́ ẹ mọ gbé wọn lójú ẹ sì máa gbé wọn lọ́rùn kọ́ mọ wúlò náà fún mi. tí wọ́n lè sọ náà kọ́kọ́ yẹn. èyí jẹ́ kírísítà ni òjò kírísítà máa ẹ̀kọ́ ìyẹ́pẹ́lẹ̀ ọ̀pọ̀ báwo ní ti bẹ́ẹ̀ a ti ń tọrọ láàrú ìrìnlẹ̀ náà táwa lè ṣe bí àwọn ìrìnlẹ̀ náà náà ṣe wà á ní ti bẹ́ẹ̀ ó yẹ ká máa pera wa padà tọ́lá bá ti fẹ́ máa gbé mi má mọ ọlọ́run ọba ká tètè pera wa padà nítorí pé máa ń dákùn yá ń pàdé. Gbogbo ní ìgbẹ̀ lọ́dọ̀ ayé pátá yóò padà náà. Wà lẹ́lẹ́ tí yá ń lẹ́lẹ́ ní ìlà, wà lẹ́lẹ́ tí yá ń lẹ́lẹ́ ní ìlà sọ́bọ̀rọ̀. ما عندكم ينفد وما عند الله باق èyí tí bẹ lọ́dọ̀ yìí ló padà dá èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ò ní sá wàlànà sí ánàlẹ́rí náà tó bá ń wájú ọwọ́ gbogbo ẹnikẹ́ni tó bá lè ṣe sùúrù láti lè rẹ̀ àti kíkan rẹ̀ bẹ́ẹ̀ bá lè ṣe sùúrù ẹ̀dá ní ìgbẹ́ lọ́dọ̀ ìrọ̀lọ́ fẹ́jẹ́ ṣe sùúrù nínú èèyàn ó mà pọ̀ ní ìgbẹ́ ìgbẹ́lẹ̀ ayé ṣe lọ àdéhùn látọ̀nà lọ. Àbẹ̀lọ nínú ti tó di rẹ̀ kó ní gbogbo wa dúró. Àdéhùn tó ń wa láti tàpá sọ́nà ọlọ́mọkọ̀ọ́dì ìlú wa. Jọ́ká lè ṣe sùúrù jẹ́ ká lè ní farada jẹ́ kí ẹ̀yà yóò já tọ̀ wá káàkiri tọrọ ṣe púpọ̀ kó o sì gbà níjọ sí lọ́wọ́ wa mọ̀nà àmìlá náà ní àrùn ní jákàrí àwọn ọ̀fà. mọ̀nà àmìlá náà ní àrùn ní jákàrí àwọn ọ̀fà wà wọ́n kú فلن نرينه حياة طيبة ولنسينه إنهم أجرهم بآخر ما كانوا يعملون ọlọ́mọ bá tó dá wa bí ṣe ń bá ọmọ lọ wá sọ̀rọ̀ ń bá ẹ̀mí wa àti ìfúra máa wá nínú èèmọ̀ ìbẹ̀rù kùránì yẹn tábà ń gbé kùránì fún wa ẹ máa wé àdúgbò ṣé ẹ̀mọ̀ orí ayé orí àìsíáná ẹni àwọn a máa rò wípé ìtàn táwọn a máa sọ pé kọ́lọ́ fún ìgbà yìí máa náà ọlọ́pàá abẹ́rẹ́ sọ nǹkan tó ṣe wípé ká mọ̀ ìgbé ayé ní tó ń fẹ́ ká lé ó fẹ́ sọ tá a bá ti wá ń lé nǹkan yẹn orí ayé yẹn bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́ ẹ̀jẹ̀ ti fẹ́ gbọ́ ọlọ́pàá ti máa ní amẹ́lá sọ yẹn hàn án. Ọlọ́run bá ní gbogbo ẹni gẹ́gì tó bá gbé yẹ ayé ṣe dáadáa. Ìjọkùnrin ni ìjọbìnrin ni tó bá gbé yẹ ayé ṣe dáadáa. Olùwárí, orin ilé, òṣètọ̀nà láyé, débẹ̀ tọ́lọ́ ìbẹ̀lú mágbèsè ẹ̀sọ́ ọ̀rọ̀ oníyàwó ìgbàgbé kẹrin nìyẹn ìjọkùnrin ìjọkùnrin ni wà wà fún mi tó wá ní mẹ́rin nínú ọlọ́run ẹlòmíín ṣe dáadáa kò sí torí lọ́lọ́run irú ẹni bẹ́ẹ̀ ọmọ rẹ̀ fi àdéhùn lọ́lọ́run bẹ́ẹ̀ sọ yìí wà wà fún mi wà wà fún mi olú ìkìláàsì ọlọ́run ní káṣọ ìpọ̀ ẹ̀yìn onígbọ́dọ̀ ní mo fi ṣe mi ò jẹ́ torí jáde ó kí mi mi ò jẹ́ torí jáde kakóyì ìyẹn ti mọ̀ ní àmìlà náà ní àrùn ìyákàrí àwòrúgbá wàhùwà mú mi àsìkò tó ń ṣe nǹkan yẹn wá wù yẹn wá wù áàrù òun ni àsìkò tó ń ṣe gbogbo tó ń ṣe ẹ̀yẹ bá yẹ rẹ̀ wù olùdọ́lọ́ ló ṣe ọlọ́dún èyí ní ẹkún tó láyé bẹ́ẹ̀ yìí máa ṣe bẹ́ẹ̀. Wọ̀lá ní ọmọ ìràwùn ní lọ́lá nínú ohun láwọ̀ ọkùnrin mi. Ọlọ́wọ́ bá ní mo fẹ́ ṣe ìlérí fún gbogbo ẹ̀tọ́ bá lè fi tí mo rí kí ni nǹkan náà, bóòsì káwọn ìṣẹ́ rí ẹlẹ́ẹ̀kejì ní àníyàn tó dáa di méjèèjì mú bóòsì ní ọmọ lórí bóòsì ní ìwọ náà máa sọ fáyé bóòsì ayé òsì ńlá fi bóòsì lára àdé mọ̀nà àmìlà ní náà Fàlànàfẹ́lẹ́yà iná ohun àyà dáhùn lọ́yìn. Ọlọ́dí àjẹ́hùn tí mo ń ṣe fún ẹ̀ṣẹ̀ èèyàn bẹ́ẹ̀. Ìlọ ọlọ́mọ ó fi dá ní lójú ìgbésí ayé ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ láyé láyé ní ìlú mọ́ ohun ó láyé.

ilé ìtọ́lọ náà ti pé padà ní mo ṣe lérí gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n gbé wọ́n ti mọ̀ pé a máa béèrè pé kí ìtumọ̀ ìṣẹ̀ní tó máa yìí lè ní ẹni ẹni wà lọ́wọ́ wọ̀nyí àwọn àfọ́sùmọ́ tẹ̀sí látọ̀dọ̀ àwọn sàábé àfọ́ àwọn Abdullahi àgbà rọ́bì ọ̀sọ̀ ìyàlá àdúmà wọ́n ní àyàtà tó ṣìlá wọ́n náà wọ́n ní àlìkàtà kò pé yí wọ́n ní àmọ́lẹ̀ wọ́n ní wọ́n bẹ́ẹ̀ gbogbo gbàtẹ́ bá ti ń rí ààyè dáadáa lẹ́sìn máa ń bá ọlọ́wọ́ máa ń fi dáadáa sọ lórúkọ rẹ̀ gbogbo ìyá bá ń lè kan tí ò bá lórí ìbò bá ti dáwọ́ lẹ́yìn kan yẹn àti lórí wà bẹ́ẹ̀ wọ́n nínú ìtumọ̀ rẹ̀ nìyẹn bákan náà wọ́n tún ní àyà ó náà ní ìdùnnà gbogbo nǹkan tí ó máa kó ọlọ́wọ́ máa ń gbé bọ́bá wa kàn án kọ́lọ́wọ́ fi kankan dáhùn ọlọ́wọ́ amójú tó kéré jù nínú àdáwò ọlọ́wọ́ máa ń yé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdí ó jẹlẹ̀ ní táyé òkú àbúrò áá ẹ̀gbọ́n tó ọlọ́wọ́ tó ọlọ́wọ́ máa ṣàbàádà happiness ìtùnú olóògbà ẹ̀ẹ́dì máa wọn kádà ń sọ yìí ó kọjá káfọ́ kólówó torí pé bá a bá lówó ọ̀hún láti dá abẹ́ owó wá ebi tuntun ni àfọ àbúlẹ̀ kàbá wọn ni wọ́n ti bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá yóò mọ̀ ìlú bẹ́ẹ̀ bá ti ń rí ìdùnnú ní gbogbo ìgbà látara tó náà ti wájú ọlọ́ bákan náà àfọ àbúlẹ̀ fún àbá wọ́n tún ní kí náà sọ láyé ní alùpùpù alùpùpù náà ọlọ́run yóò wà á tẹ́lọ́rùn ayọ̀ ọkàn yóò wà fún kò ní ní paramọ̀ kò ní ilé kankan kọjá àlà ọlọ́yìn wọ́n ní ìṣùmọ̀ àyáta tó yí bá ọ̀lọ́pùnrin yíò lóòrùn mẹ́rin àtàrà àwọn olùmọ̀ ẹ̀dẹ̀bìrì wọ́n túnmọ̀ àyáta tó yílá wọ́n ní jíjẹ́ àyáta tó yílá wọ́n ló náà lè wípé gbogbo jẹ́ olóore téèyàn lè torí ẹ̀sọ́ máa lè jẹ́ náà ọlọ́pọ̀ sí ọ̀rọ̀ mi bọ́lọ̀kún bá sọ pé lónìí ẹnìkan yóò ti sí àlùjẹ́ náà yóò náwó lójú ọ̀nà ọlọ́wọ́ bọ́n bá pé ogún níjókòó àwọn tó lówó lọ yìí lọ wọ́n wà bẹ́ẹ̀ olùkan ní gbogbo tí àyíká náà ọlọ́run máa yóò rọrùn mo ní o ṣùgbọ́n yóò rọrùn ọ̀rọ̀ àyíká náà òun yóò máa yí ìwọ ọmọ àyíká náà bó ti wulẹ̀ fún ádó ọlọ́run ṣùgbọ́n nínú ojú ẹ̀ tó ń yíyan ọlọ́sì wọn ni mo dé àwọn abọ́nimọ̀ ẹ̀fẹ̀ sí wọn àtàwọ̀bí alàkọ́ àjìlá lìtọ́ àjìlá gbogbo dáadáa ọlọ́run sábà fi lékun lẹ́ bíjà kan bá pọ̀ tí wọ́n parí ẹ̀ parí ẹ̀ sí tí ó yanjú tó bá ti dá sí yọ̀gbà ọlọ́run fi yóò lè wà ní àkọọ́lẹ̀ pé mo lé sábà ti dáadáa ọlọ́run bá kọ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn wọ́n wá fún ní ìtumọ̀ tó pọ̀ èyí tó wá kẹ́yìn nínú ìtumọ̀ tí wọ́n wá fún wọn ní àrùnífù làlá ìjẹ́ ẹ̀kún rẹ̀ wà á mọ́ fẹ́ náwó bí ò ní owó lálẹ́ yìí ó sì fẹ́ náwó láàárọ̀ ọ̀la àti ọlọ́wọ́ yẹn àwọn máa rò pé ń parọ́ níbi èyí náà ṣe yí báyàkẹ́ ìdí kò yóò kò ní iye ayé ò máa rò pé parọ́ ni bẹ̀ẹ̀bí léèrè lólòwò lúnà ìgbàtẹ́ ẹ̀bá ti wo lẹ̀ ẹ rí ló máa gbéṣe ẹwà máa sọ ní ń pa òun wà sọ ẹbí léèrè onítọ̀hún pàṣẹ oríire pọ̀ ẹ̀tọ́ bá jẹ́ mùsùlùmí wọ̀rú sí kọ̀ kàfà ọlọ́run wá ṣe ìjẹ́ ẹ̀mú rẹ̀ fún wọn tí wọ́n kò sí ní bùkátà ń ṣe tó ti tó ọlọ́run wọn kàn bí ò ní lọ́wọ́ ibi tó bá ti ibi tó bá ti yẹ kọ́ ná ọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ tẹ̀lé ẹni bá nìkan kò sọ̀rọ̀ rí àríwó kàdá ní bá ń wáyàwó ìyàwó rẹ̀ lọ́gbọ̀n àwọn ọmọ tí ó kó ta ọlọ́run ní fún fún àwọn ọmọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní àwọn àdéhùn wọ̀nyí bẹ bẹ́ẹ̀ni tó bá mójú tó nǹkan méjèèjì bọ́lọ̀ bá ti wá ṣe èyí fún yàn kí lè yàn lé nílò bó bá rókò wọn kàn án ló fẹ́ ti ṣe ọlọ́run bá gbé sọ wípé mọ́nà ámìlá sọ́ọ́lì ààrùn mi dákàrí àwọn ohun bá wọ́n wà mú mẹ́rin mọ́nà ámìlá sọ́ọ́lì ààrùn mi dákàrí àwọn ohun bá wọ́n wà mú mẹ́rin ولنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأعظم ما كانوا يعملون Ọlọ́run ọba gbogbo fún wa pé mọ́ àmìlà sọ́ọ̀lẹ̀ á gbogbo ẹ̀ṣẹ̀ tó bá gbáyé ṣe dáadáa. Ó gbọ́rọ̀ sọ́lọ lẹ́nu ẹ̀rù àti ṣẹlọ́un ó ń bà. Mi ń dágàrí ìjọkùnrin ni wà wà fún mi tó wá fi àníyàn ìgbàgbọ́ ọ̀dọ́ ọlọ́run ṣe ọlọ́run bá ní ààyè tó ń gbé ìgbádùn tó mọ ìgbésí ayé tó mọ ní òfin àwọn ìgbésí ayé tó mọ ẹ̀ báwọn afọ àfikọ́ láwùjẹ wọ́n tún wá fi nǹkan parí ẹ̀ gẹ́gẹ́ bí afọ àwọn alhassan wọ́n ní ìgbésí ayé tó mọ ìgbésí ayé tó mọ nípa ìjẹta ọlọ́run tó fi àlùjẹ́ náà nínú ìgbésí ayé tó mọ nípa ìjọ ọlọ́run wàlànà dídí àárín فإنهم بآثن ما كانوا يعملون ولنجزينهم أجرهم بآثن ما كانوا يعملون ألوما ẹ̀san tí wàá san wọ́n lálkìyàmà ẹ̀san tó jù náà gbélé ayé ṣe lọ ní kò sẹ́ni tí ó rí lọ́lọ́ ń palẹ́ tí fún láyé náà gbogbo wa láàmọ̀ wípé ìta àṣekéré ṣe lọ́lọ́ pàyẹ́ àwa náà gbà pé á ọkàn fẹ́ wa ní kí láàájì bóò láàájì máa ń torí wọn ò ní ilé ọlọ́run wá sọ pé òun fi láti jẹ náà in tó lóun ó fún wa ó dáṣe lọ ó kẹ́ wa ní abẹ́ọlọ́run bá ní tóbi rẹ̀ ìkẹ́ ọlọ́run láyé bí a máa ṣe kó máa kọ́ wa ẹni ọlọ́pàá ti fẹ́ sàánú tó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í ṣe bí máa jẹ kọ́lọ̀n kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó yọnu ṣe wá láyé kó má sùn ìdẹ̀mí ayé ni wá lára gbogbo dáadáa ayé tó bá jẹ fún wa kó ṣe ní irinṣẹ́ fún wa láti lè fi rí àlùkìyàmà kó yọnu ṣe wá láyé tó bá jẹ wọlé àlùkìyàmà kó ṣe wá lẹ́nu tó kẹ́ àádọ́kẹ́ ìṣòro wa dúró níbi tàbí ìṣòro àbẹ̀lẹ́ wọn bá ti tóbi rẹ̀ tó bá tó dọ̀la á máa tẹ̀síwájú ọlọ́run bá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ nígbà àgbọ́ yìí ọlọ́run bá ti rí balẹ̀jọ ogun fún wa o àbí ọlọ́run bá sùnánù wò wọ̀ tààlà kí ó ṣe wá lẹ́nu tó máa gbọ́rọ̀ náà tó sì máa tẹ̀lé ó fi méjèèjì kò sọ̀rọ̀ wa lọ́rùn rahmatu iya arhamar rahimi bẹ́ẹ̀ bá ti máa ń sọ fún wa iṣẹ́ mọ́tàláṣí wa ẹ̀rí pé wẹ́rẹ́wẹ́rẹ́ náà ní àti gbogbo wa náà láti dáa kò sówó tó pọ̀ jù kò sówó tó kéré ọlọ́run bá kó wọn bọ̀ wá lágbèrè àkáǹtì gbèsè tí a máa ń dáwọ́ ní òun náà ní zero five one nine nine three four four five nine GT Bank Darusuna Islamic Foundation mosque ọlọ́run bá tí ọlá rẹ̀ ga tó mọ́ṣẹ́ ìgbọ̀n ìkọ̀kan wa lágbèrè tí ọlọ́run mọ́ tó wà ńlá lẹ́yìn náà ṣe rahmatulahi rahmatulahi ọjọ́ ti lọ àní lè gba ìbéèrè àti ìdáhùn. Ah, àwọn tẹ̀síìrì tó kù wájú tó tó tó parí á fi àyè lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè kọ́lọ́wọ́n bá tó ṣe wà pẹ̀lú àkóso ìgbà ní ìgbésọ̀rọ̀ wa. Ah, àná Muhammad sallallahu alayhi wa sallam anábìrin máa ń tọ́nà alaka máa ń rúbọ̀ kàkà fi ó anábìrin gbogbo ẹnikẹ́ni tó bá ṣe dáadáa pọ̀ máa fi dáadáa náà hàn tó bá ní tó fi dáadáa náà hàn sí máa sọ gbogbo àwa tí àkójọpọ̀ pẹ̀lú wa lánàá àti àtúnyí ìdúpẹ́ kọ́lọ́wọ́n wa kó bá san ilé san dáadáa o jazakumullahu khairan kọ́lọ́wọ́n kó san ilé san dáadáa gbogbo àwọn ọmọ wa ọlọ́run ni wọ́n san àlùkà rahmatulahi ya hamara bákan náà mo fi àtúnyí sí àwọn àlejò pàtàkì tí wọ́n bá wa jókòó níjọ sísèrè lẹ́yìn ká ní àyùmọ̀ tí wọ́n bọ̀ ní ká tó bẹ̀rẹ̀ tẹ̀síèrè ó di ẹ̀ lágbàdà àwọn ilé iwájú mi Ah, àwọn náà ní àwọn aláìsí wa ọjọ́ kàdíjà rẹ̀ kọ́lọ́wọ́n bá kó bá darí fún dáadáa fún ọ ah, ah, èèyàn dáadáa ni wọ́n ọlọ́mọ ti kórè àpàtì àbúrú ọlá títóbi ọlọ́run ọlọ́run tó ọlọ́run àwọn ní láńlọ́ọ̀dù mi láńlọ́ọ̀dù kan náà mo ní mo fi kọ́ yìí àkọ́kọ́ ẹ̀ọ̀kan náà òmìnira àdúrà tí mo ní ìgbẹ́ lọ́dọ̀ ìjọ ọlọ́run dé sí láńlọ́ọ̀dù kan ọ̀kọ́ ní ìgbà àdó àwọn oníṣẹ́ náà ilé o ìdí pé mo mọ nílé òjì wà wọn torí pé ìdí máa ń bà mí lẹ́rù ní pé ẹ̀yà gbé ní òtún gbé ní òtún gbé ní òtún gbé ní òtún ní máa ń sì stabilize ọlọ́run wá gba àdó àwọn méjì pé ní ìdí ìlú pé mo rẹ́yìn sí ilé bí ìgbà ẹgbẹ́ inú ilé ìfẹ́ òun náà mo gbogbo nǹkan tí èèyàn fi máa ń tẹ pẹ́náàtì lọ ẹyáyá gbogbo ẹ̀ náà kódà èmi dábùbẹ̀ ńlá lọ gan nínú ilé níbi láì gbà nílé orúkọ ọlọ́run bá jẹ dáadáa fún wọn àpàdé ga gbogbo ọlọ́run bá jẹ kàn wá gbogbo àwọn ọmọ wọn pátá wọn ti dé èèyàn ọlọ́run wọn ti mọ èèyàn fìyà wọn tó yọ wọn lókun púpọ̀ pàtàkì yọ wa ewúrẹ́ inú lẹ́dọ̀ọ́ àgbà.

bó ti ti di aláìsí ní ìpèsè ìṣẹ̀ náà kí wọn torí bí wọ́n ti kó lọ sí ilé bí tó ti kọ́lé bí ní ìwádìí ìdáàbà àdìbọ́yẹ̀ kan ipò kan lọ́rí ẹ̀kí tó sálámà ní wọn ọlọ́wọ́ wọn kó bá ti dáadáa sí ìdí àpàdà tí a kó lọ́wọ́ kó má bìkà gbogbo ẹ̀ lọ́dọ̀ ní kẹ́ nípò náà máa dáadáa ní òkúta àṣìwà àmọ́ rírì o ọlọ́run ti di alápàdà àbúrú àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tá a bá la fẹ́ pẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ bá tó táyé àgbélé mi náà o ṣùgbọ́n náà ń fẹ́ ṣe lé láàrin sọ ìsọ nínú nǹkan ló jẹ ẹjọ́ ìjàmbá ìsìnlá gbọ́dọ̀ bá kúrò lọ́wọ́ tó dá mi gbọ́dọ̀ kó dáre fún àkójáde bẹ́ẹ̀ tí mo ti kúrò lọ́wọ́ tó wá gbé ilé ẹlẹ́sìn àkọ́kọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ní ayé ṣùgbọ́n ti ẹlẹ́sìn mi ò fẹ́ pẹ́ tó gbẹ mo ọlọ́run bá ti òfi dáadáa ìsọ nínú kọ níbẹ̀ ṣe àwa nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ sí ọlọ́run bá kọ́ba àtàlẹ́bí dáadáa yẹn padà sí àwọn ọlọ́run bá bùkà jọ àti gbogbo àwọn ìyá wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ìfò àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tí a lè lọ gbé ní àìsùn àbú abdulhamid àtàìsùn náà láti mara láti lọ gbé ọlọ́run bá tó pawápọ̀ lórí dáadáa báyìí ọlọ́run bá kó bá a fi kúra wá jọ yìí já gbọdọ pàdé bẹ́ẹ̀ fún àdìsẹ náà mọṣẹ ẹni kankan lẹ́yìn ìlú wa àti gbọ ẹni ìyá wa wọlé iya wa وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته Thank you.